bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad níjókòtò ní lágbára Ọlọ́run ba ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì òní àtúmọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹni kí n sáwò ahkamul janaiz àwọn ìdájọ́ tó ní òun ṣe pẹ̀lú òkú tó ti kú tá bá ń sọ nípa òkú tó ti kú ìdájọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ìgbà tí ara rẹ̀ ò ti dá àwọn nǹkan wo ló jẹ́ ojúlówó ọ̀ranyàn tàbáwọn tí a ń fẹ́ fún ẹni tára rẹ̀ ò yá láti ṣe a máa gbọ́ bákan náà nígbà tó bá fi ayé lẹ̀ tán tí àárẹ̀ ń tọ́lọ̀ ń kádàrá kọjẹ́ ti ọlọ́jọ́ kí làwọn ojúṣe ètò yẹ kí àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ tó yẹ kí mùsùlùmí kan ṣe àtàwọn ìdájọ́ míì òní a máa ṣe àgbéyàwó rẹ̀ níjókòó tóní ìjókòó yìí kò lè máa lẹ́yọ kan bídìnláì tààlà ẹ̀jẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ látòrí máyàmbági minladun marodi ilal wafat àwọn nǹkan wo ló jẹ́ ojúṣe wa láti ṣe láti gbàtà rẹ̀ yìnyín ò ti dá tí èdè ìgbà tí yóò fi ju àwàálẹ̀ tẹ́mi yóò fi bọ́ lára rẹ̀ nǹkan láòkọ́ ìrẹ́tàrà rẹ̀ ọ̀yá ó pọn dandan láti ṣe sùúrù láti ṣe ìfaradà gbàgbé pélé ayé yìí ilé àdánwò ni àwọn àsìkò kan á lọ láàfíà àwọn àsìkò kan á sàárẹ̀ àsìkò kan á rí jẹ àsìkò kan á nírí jẹ àwọn àsìkò kan èyàn ò níṣẹ́ lọ́wọ́ àsìkò kan èyàn ò ní níṣẹ́ lọ́wọ́ ìtọ́lọ́mùbá wa gbìyànjú nínú rẹ̀ fàlà àyàtàsá xatu kọ̀lẹ́tọ̀ fúnra jẹ́ mùsùlùmí láti wá bara jẹ́ láti bọ́kàn látàrí kínní látàrí pé ara rí ọjà ó ní í ṣe àfihàn pé ntọ́lọ́wọ́n bá mú wá nídàájọ́ kò tí ọ lọ́rùn ṣùgbọ́n ó ṣe sùúrù ni ó sì dáa púpọ̀ lẹ́yìn tó bá ní ìfaradà tán kó o tún máa wá bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí ní tó burú bí wọ́n bá bi ọ́ léèrè irú àárẹ̀ wo ń ló mú ọ ṣàlàyé pé irú àárẹ̀ báyìí ń ló mú mi yẹn ni pé kèsì pé òfin bínú sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣùgbọ́n òfin sọ ọ́ fáwọn èèyàn ni torí pé ntọ́ mèyí kọ́ mèyí ẹ̀ mọ ògùn eléyìí ó lè mọ̀mọ́ tọ̀m. torí pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala níjọ́ tó ti dá àrùn níjọ́ náà ló ti dá ní tí jẹ́ ìwòsàn fún lóògùn ẹ̀ mọ̀ ọ̀ ẹ̀ tó sì mọ̀ ọ̀ náà mọ̀. bẹ́ẹ̀ ẹ̀ ń tara rẹ̀ ọ̀yá lẹ́yìn tó ti ṣe sùúrù tán tó ọ̀ bára jẹ́ tó nífaradà nítorí wá kù ní wípé ọmọ wa wá bó o ló ṣe lòògùn sí àmúdi ètò mọ̀ nínú hadith inna Allah lam yunzil da'an illa anzalahu shifa fatadawaw òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé dájúdájú ọlọ́run ọba ta'ala ọlọ́run ọba ò tí ì dá àrùn kan rí kò tí ì sọ àrùn kan kalẹ̀ rí illa anzalahu shifa àfikún pé tí ó máa jẹ́ ìwòsàn fún ọlọ́run ti dà tí lẹ́gbẹ̀ẹ́ fatadawa o tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ́ ẹ jẹ́ ẹrúsìn ọlọ́run ẹ máa lo oògùn sí àmódi ètí bá ń ṣe yín àáfàwọ̀ Ibn Majah àwọn ni wọ́n gba hadithi wa tí àáfàwọ̀ Hakim ti sọ pé hadithi náà ọ̀rọ̀ tó lálàáfíà gbáà ni tá a lè fi ṣe ẹ̀rí ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ọ̀dà púpọ̀ káyàn torí pé ìsọ̀rọ̀ yanràn ńlọ́pàá ilé ń pe ìṣíwájú tó ní igbá ó wojú àwo lọ ẹni pé táwọn sọ pé kí mùsùlùmí kó lo oògùn kì í ṣe gbogbo oògùn òun náà la lè lò àwọn oògùn èyí tó ta ko súnà èyí tó ta ko ìlànà ọlọ́run a gbọ́dọ̀ lò ó nítọ́lọ́wọ́n bá bá ṣe ní èèwọ̀ yálà ní jíjẹ àbí ní mímu mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti lò ó gẹ́gẹ́ bí oògùn bí alápèjúwe ibà ló mọ́ ẹnìkan wá dọ̀ lóògùn nítorí lọ́ọ́ wá ẹmu ògùrọ̀ ẹmu ajá àbálẹ̀ ìwòsàn ni abọ́funkan ìníndọ̀ ẹnìkan wá sọ wípé tọ̀ ní tó ṣe ni pé sálọ wá ògógóró àtàtà àjọsìn àti nǹkan míì wọ́n papọ̀ gbólógbòlò gbọ́n lọ́fun gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá èèwọ̀ lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ńlọ ṣe é gbogbo ntọ́lọ́wọ́n bá ti ṣe léèwọ̀ yálà ọtí ni ẹlẹ́dẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ntọ́lọ́wọ́n bá tó ṣe léèwọ̀ èèyàn gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí okùnfà ìbéèrè ìwòsàn níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala afọwọ́ Tabarani wọ́n gba hadith kan wá òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó sọ ń bẹ̀ pé inna Allaha lam yaj'al shifa'akum fima harrama alaykum ọlọ́run bá ọba àlekè ọlá kó fi ìwòsàn yín síbi ó ṣe ní èèwọ̀ fún yín yẹn ní pẹ́ńtàárì ọ̀yá ní sùúrù ṣe faradà má bọ́hùn má ọ̀dà sọ́lọ́run bá subhanahu wa ta'ala tún wá gbìyànjú kó rí i pé ó lo oògùn lórí àmúdi èyí tó ń ṣe ọ́ kọ́lọ́mọba kó lò kó lò ní sábàbí gẹ́gẹ́ bí tí ó mú àrùn àti àmúdi tí ó mú lọ. nkẹ́lẹ́ kẹta tí wọ́n fẹ́ ká ṣe jawazul istirqa ó dáa pọ̀ ìrẹ́tara rẹ̀ ọ̀yá wẹ́nìkan kó ṣe rúkìá fún ọ wẹ́nìkan kọ́ bọ̀ ṣe rúkìá ẹni tí ó bọ̀ ṣe kọjá ń tó bẹ̀rù ọlọ́run kọjá ń tó ṣe wípé òun náà kò jìnnà sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn àwa tí èjì ká dùn ọ́ gbà òun gangan ó jìnnà sí irú ẹni bá ń lọ da kò sí rúkìá fún ọ yìnyín pọ́lẹ́tọ̀ fẹ́ntara rẹ̀ ọ̀yà tọ́jà mùsùlùmí yìí máa kó sí rúkìá fúnra rẹ̀ tàbí kọ́ bẹ́ẹ̀yàn kí wọ́n bá ṣe so ọ̀dà púpọ̀ eléyìí bá ìlànà Islam ọba mu ṣùgbọ́n àwọn tó bá wá kà jọjá jánu alukurani alápọ̀lẹ́ jọjá àwọn ahadif èyí tí wọ́n gbé bàbá rẹ̀ wá látàdá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam jọ́jọ́ ọ̀rọ̀ tó dáa nínú hadith la ba'sa bir ruqa ma lam yakun fi shirkun anábì ní kò sí ní tó burú ẹni tá a rẹ̀ ọ̀yá tó ṣe rúkìá àbí ẹ̀ ń ṣe fún kò sí ní tó burú níbẹ̀ pẹ̀lú májàmú ni o ma lam yakun fi shirkun lóògbà tí ó bá ti ní ẹbọ nínú tí ó bá ti lógèdè nínú tí ó ti ní ọ̀fọ̀ tí ó ti ní àyájọ́ nínú kò sí ní tó burú láti ṣe rúkìá láti lè bá fi béèrè ìwòsàn lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n lábẹ́lẹ́ abẹ́rún ẹ̀jẹ̀ àpèrà wa ní àkíyèsí sí ọ̀rọ̀ kan ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá tí wọ́n gbé lọ sílé ìwòsàn wọ́n ti ń tọ́jú rẹ̀ lọ àwa ara àwọn ìṣesí kan tó fẹ́ jọra pé a ah, eléyìí rúkìá ni àwa gbé jáde kúrò nílé ìwòsàn eléyìí kù díẹ̀ káàtó eléyìí kódà tó àìmọye ẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ẹ́dá ó ti lẹ̀ pé kádàrà ti ẹni pé bí títan tiwọn bí ó ṣe wánu lọ́yẹ́ látàrí àìlẹ́kọ̀ọ́ tó bó ṣe tọ́ àti bó ṣe pé a. Ah, ẹn sẹ́ẹ̀rì pé ń sọ̀sọ́kùsọ ni bóyá nǹkan kan bóyá gbóná lọ́fà tí fi ń sọ̀sọ́kùsọ kátó lè sọ pọ́rọ́ èèyàn ọjà ẹ̀mọ́ rókè àpè àwà gbé kúrò ní hospital wọ́n ṣe gbogbo tẹ́sítì pátápátá wọn ò rí nǹkan kan tó mu wọ́n sọ pé inú yìí ọ̀ ń lọ mi nǹkan yìí ń dà mí láàmú wọ́n ṣe tẹ́sítì wọn láwọn ò rí nǹkan kan nírú òṣè sí báwọn rókìá ọ̀ dàá pọ̀ tábàrin yòó tí ẹ̀yà náà ni a lè ro rókìá ṣùgbọ́n a sọ pé gbọ̀ǹkan ni a ẹ má jẹ́ àfi gbẹ̀mí ara wa o ẹ̀mí òpìlẹ̀ bọ́ náà ní lásìkò tó lọ́nba ká pé yọ bọ̀ ṣùgbọ́n kọ́ mọ̀jẹ̀ pàwọ́ náà ni àwa jẹ́ okùnfà lórí eléyìí kò sí ní tó burú láti ka rúkìá nílé ìwòsàn tó wà tí wọ́n ti ń tọ́jú rẹ̀ náà rúkìá tó bá ṣe máa ṣe fún bẹ́ẹ̀ náà lábalábi tó wà títí ń gba ìtọ́jú ìkíní yóò kàn án lọ́wọ́ lórí àwọn ìyànjú tí wọ́n bá ń ṣe lórí bára rẹ̀ bí yóò ṣe yá sotorí pé ọlọ́run là ń ké pèsè bá ní wọ̀tán á ọlọ́run ọba ọba tí sì máa ń dá ẹ̀dá lónìí ẹni pé ẹjẹ́ àkíyè sára àwọn tí tó jẹ́ nǹkan rúkìá àti àmódi tí ń ṣe ni lára ìṣesí wọn a máa ṣe a máa sábà papọ̀ kátó wá sọ pé ní báyìí wọ́n sàárà rẹ ni idán lọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n láti rí i pé wọ́n ṣe gbogbo tẹ́sítì pátápátá wọn ò rí nǹkan kan tó ṣe kò sì yáriwó pa pé à kíní ìmọ̀ ń ṣe mí kíní ìmọ̀ ń ṣe mí nígbà yẹn rúkìá ó di dandan láti lò láti lè bá fi mọ ìtọ́ba mu. ìkànnì àwọn àfa wa àgbà bàbá tí a kọ bàbá wa Wahidu Salam kọ́lọ̀ ń kọ́ bá ní í ṣe àlékún ìdáadáa bàbá náà kó jẹ́ kẹ́mi wọn kó gùn dáadáa bàbá yìí wọ́n làwọn lọ sílé ìwòsàn níjọ́ kan arábìnrin kan ara rẹ̀ ò yá àwọn wá lọ síbẹ̀ gbogbo tẹ́sì ní ẹ̀mà ti ṣe fún un kò mọ̀ gbádùn ṣùgbọ́n táwọn débẹ̀ báwọn ṣe dán lé sọ́lọ́tò Fatiha báyìí ara rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní yá ẹni pé n ta fẹ́ fà wọn ni pé a máa ṣe rúkìá láti béèrè ìwòsàn lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò sí ní tó burú bí yàn bá dé hospital ká máa ṣe rúkìá fún hospital náà kò sí ní tó burú ká wá gbé kúò lọ́spítù ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bá ti ṣẹlẹ̀ sí. lára náà bákan náà ẹni tára rẹ̀ ọ̀yá tahrimu tamaim wala azaim èèwọ̀ ni ò gbọ́dọ̀ so gbẹ́kúdè ò gbọ́dọ̀ so márùn bákan náà ò gbọ́dọ̀ so bàǹtẹ́ torí para rẹ̀ kọ̀ yá à ń láti jìnnà sílẹ̀ yìí gbogbo àwọn nǹkan báyìí pátápátá èèwọ̀ ni ẹni pé yahrumu ta'liqu tamaimu wasti'malu al-azaim èèwọ̀ ni fún mùsùlùmí torí pa àárẹ̀ ọ̀yá torí àmódi tó mọ́ torí pọ̀ nfẹ́ káàárẹ̀ ọ̀yá torí pọ̀ nbẹ̀rẹ̀ ìwòsàn kọ́ wá so gbé kúdè kó o so mọ́rùn èèwọ̀ ni o òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé man alakọ tamimatan faqad ashraka ẹ̀ ń bá so gbé ẹ̀ ń bá so mọ́rùn onítọ̀hún ó ti ṣe ẹbọ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala hadith yìí imam ahmadu àwọn ní àgbà wa afawa hakim wọn ní hadith tó lálàáfíà ni tá a lè fi ṣẹ̀rí. nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi mọ̀nì alákọ̀tẹ̀ mi màtán fàlà àtàmà lọ́hùláhù anábì ni ẹnì yòówù tó bá so gbẹ́kúdè tó so mọ́rùn kọ́rọ̀ rẹ̀ kó lè bá a lójútùú kọ́rọ̀ kó lè bá a yanjú tí mẹ́rà rẹ̀ kó lè bá lọ ọ̀rọ̀ rẹ̀ ò ní lójútùú ọ̀rọ̀ rẹ̀ ò ní yanjú o yẹn ni pé àrùn rẹ̀ yóò tún máa gògò sí ni wàkọ́ ó léhò àti ọ̀rọ̀ tí òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam tó sọ fún arákùnrin kan anábì wo pọ́nlọ apá rẹ̀ wò nígbà tí ó wò ó rí wípé ó wú àà ewu á ní tíbi pọ́nlọ apá rẹ̀ yìí ó ní apá kan iṣan kan ní máa yọ̀ ń lẹ́nu níbi apá àwọn àwọn kan ní wàá dáhùn lóògùn kan kí wọ́n lọ mú láti inú òkun ló ń wá fi sí ọwọ́ anábì wá sọ pé wẹ́ẹ̀ kà máa dé ewu lélẹ́yìí wà ní mínàlì wáhìnà iṣan kan ní tí máa ń jẹ́ kára mi ní máa ń jẹ́ kára ọ̀dẹ̀ kì í jẹ́ kára ọ̀dẹ̀ mi so ohun tí wọ́n á dá mi pé kí n lò iná ni mo wá fi sí àníbà sọ pé ǹzẹ́rìn a ń tó so mọ́ wọn yá tètè tètè ní ìsìn yá bọ́ kúrò lọ́wọ́ kọ́ sọnù fàyínà alátẹ̀sí ìdùkà ìlà wà ní torí kò ní ilé ọkùnrin kankan ju pé ara rẹ̀ yóò tún máa kọ́lẹ̀ sí i àárẹ̀ rẹ̀ yóò tún máa gògò yóò tún máa peléke sí ni wàlọ́ omi ta wọ́yà má àfúlà àtà yàtọ̀ sílẹ̀ yẹn tó o bí ilé wa kú tí sì ń bẹ lára rẹ o ò lè rọ́nà gbégbà níwájú ọlọ́run o tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá o ò lè jèrè kákábọ̀ ọbẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. àdìfì yìí Imam Ahmadu àwọn náà ni wọ́n gbà wá àfa àti àfa wa Hakim kódà àfa wa Hakim sọ pé sahihul isnad wọn làwọn tí wọ́n gba àdìfì yẹn wá mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ wọn ọgbà mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ lára náà tún ni pé báàdù màkàna yustashfa bihi apá kan nínú àwọn intanẹbi wa muhammad sallallahu alaihi wa sallam ti fi máa béèrè ìwòsàn lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àwa náà lè lò ó ládùúgbà káṣe kọ́lọ́hun Ọba kó fi ṣe ìwòsàn fẹ́ni wa ti ara rẹ̀ tí tí ò dá. kánà aleyhi salatu wa salam yadàn yadàwò sharifa alalmarid òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wa sallam tó bá lọ ṣe àbẹ̀wò ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá nígbà tá nàbí tó bá débẹ̀ tó wọlé tán yóò gbé ọwọ́ rẹ̀ ọwọ́ abiyì ọwọ́ àlùbáríkà yóò gbé lórí ẹ̀ńtara rẹ̀ ọ̀yá yóò mọ̀ wá ṣe àdúrà wípé allahumma rabban nas adhibil ba'asa ishfi anta shafi la shifaa illa shifaa'uka shifaa'an la yughadiru saqama àdúrà yìí ṣe pàtàkì wá pátápátá ó adhibil ba'sa washfi anta shafi la shifa'a illa shifa'uka shifa'an la yughadiru saqama ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma èrè olúwa o èrè ọlọ́run o Rabban nas ọba tó ní wá ọba tó ṣẹ̀dá gbogbo èèyàn lápapọ̀ àtàwọn ẹ̀dá adhibil ba'as ọlọ́run ọba o bá ní àìgbádùn ara ẹni bá ní kúrò aburú ara rẹ̀ ọlọ́run bá ní mú kúrò wá ṣe ìwòsàn fún un àǹtà ṣááfì torí pé ọlọ́run bá lọ́ba tó ṣe pé ì máa ń ṣe ìwòsàn fẹ́ dà á lọ́ba tó máa ń mú àmódi kúrò lára bá ṣe ìwòsàn fún ìwòsàn tó ṣe pé láàyò gá ọ̀dẹ̀rọ̀ máa kò ní í sẹ́kù àmódi kankan lára ẹni wà ìmọ̀ ẹni pé àmọ́ ṣe ládùúgbò bá ń pé Allahumma lẹ́ẹ̀kan sí Rabban nas adhibil wáṣfì àǹtà ṣáfì láàṣìfà àìlà ṣìfà òkà ṣìfà àn láyọgọ́ ọ̀dọ̀rọ̀ sákọ́mà kò sí wòsàn lọ́dọ̀ ẹnìkankan àfọ̀dọ́lọ́wọ̀n ọba nìkan ṣoṣo ìwòsàn rẹ ọlọ́run la wà ń béèrè ìwòsàn tó ṣe pé kò ní í ṣe àmódi kankan kò lára mọ́ àfikún nítọ̀hún kọ́ àdìfì yìí Imam Bukhari àwọn ni gba àdìfì yìí àwọn ni gba wá òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam nígbà tí arákùnrin kan tó ké gbàjarè wá sọ́dọ̀ ànábì pé ara mà ń ta mí ara mà ń ro mí kí ni kí n ṣe èrè òjíṣẹ́ ọlọ́run ànábì wa ń sọ fún un pé dáa yadaka alalẹ́dì yá alámùmí jásadìka etí ń rọ etí ń dọ̀ nínú ara rẹ̀ ń gbé ọwọ́ rẹ̀ gbélé lórí wakol wàá máa ké pọ́lọ́n àdúrà báyìí pé bismillah bisimilah bisimilah sọ́bàn lẹ́ẹ̀mẹ́ta wakol sábà amarot gbólóhùn tuntun bọ̀ yìí wàá wí lẹ́ẹ̀méje kí ni gbólóhùn náà a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadiru a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadiru èyí ò wí báwọn lẹ́ẹ̀méje yẹn lóko ọlọ́run èyàn ò wí lẹ́ẹ̀mẹ́ta èyàn àwọn gbólóhùn tí ń bọ̀ lẹ́ẹ̀mejì pé tọ́ a'udhu bi izzatillah agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala mò ń sáàdì agbára òun títóbi ọlọ́run ọba mò ń sáàdì àtagbára rẹ̀ kò ń bi aburú kọ́lọ́n wá là mí kò ń bi aburú tí mò ń rí yìí àti tí mò ń wá sọ́ra kúrò níbẹ̀ ẹni pé gbólóhùn yìí náà èyàn máa fi ṣe àdúrà èyàn máa fi bi ọlọ́run ọba subhanahu wa ta'ala kàmá rawa Muslimun aidan nínú sahih muslim imam muslim tún gba àdéhìí mi wá anna nabiyya sallallahu alayhi wa sallam ishtaqa fawaqahu jibril wọn lè jùsọ láwọn ọba sallallahu alayhi wa sallam láwọn àsìkò kan òun náà sàmùdì ara rẹ̀ ò yá láwọn àsìkò kan malaku jibril olùwà rúkìá fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ pé bisimilahi arikika min kulli shay'in yu'dhika min sharri kulli nafsin aw aynin hasidin allahu yashfika bisimilahi arqika ìtumọ̀ malaku jibril ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam rúkìá tó ń tún ṣe àrò ọ̀tọ̀ ni báwo ló ṣe wí ó ní bisimilah ló kọ́ lọ́hùn ni mo fi ń ṣe àdúrà ìwòsàn ìmúniláradá ni mo fi ń ṣe fún ọ min kulli shay'in yu'dhika kọ́lọ́hùn bá subhanahu wa ta'ala kó bá ń kó ọ yọ bá ń là ọ níbi gbogbo ń ti ọ lára níbi gbogbo ohun tí ń kó sùtà bá ọ lágọ̀ọ́ ara wa min sharri kulli nafsin àníṣẹ́ kọ́lọ̀ ńkọ́ bá ń lọ kó ń bi aburú gbogbo ẹ̀mí kẹ́mi aw aynin hasidin àníkọ́lọ̀ ń bá ń lọ kó ń bi ojú àwọn onísùtà ẹ̀dá àwọn onílara ẹ̀dá Allahu yashfi kọ́lọ̀ ń bá kọ́ bá ń ṣe ìwòsàn fún ọ bisimilayi arqika àníṣẹ́ mo fi ń ṣe àdúrà mo fi ń ṣe rúkìá yìí mo fi ń ṣe fún ọ kò sí ìta sínú àwọn àdúrà yìí fẹ́ntara rẹ̀ ọ̀yá tọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ò sì ní fónítàn tí ò ní fún lálàáfíà rà kódà nù hadith mi anábì ní tíyẹn bá lè ṣe àdúrà tí ń bọ̀ yìí tíyẹn bá ṣe ní ẹ̀ẹ̀méje fẹ́ntara rẹ̀ ọ̀yá bá àárẹ̀ ń tí èèbá ti ṣe tọ́lọ́jọ́ pẹ̀lú ògbọ́lọ́n as'alullah al-azim rabbal arshi al-azim an yashfiyaka abáti ṣẹlẹ̀ méje pẹ̀lú ògùn lọ́dọọlọ́n yóò lọ láàfíà tí ìbá ti ṣe pé àsìkò rẹ̀ bá tó ìyẹn ṣe gbólóhùn pẹ̀lú ògùn ọlọ́run yóò lọ láàfíà ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ náà ni ó tún mọ́ ọ lára dá òun láti nígbàgbọ́ sí ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò nígbàgbọ́ nínú àdúà ṣùgbọ́n nígbàgbọ́ ń bi ògùn ó nígbàgbọ́ ń bi ẹbọ ṣíṣe ẹ̀já bẹ̀rù ọlọ́run lára àwọn nǹkan tó tún jẹ́ ojúṣe wa jawaaz istibadil káfíìr wal mar'a kò sí ní tó burú tara ọba ya táàrí dókítà tó jẹ́ mùsùlùmí tó lè tọ́jú ẹni ẹni tó jẹ́ kèfèrí náà òun náà a lè lọ bá a kó júwe oògùn tábà máa lò kó júwe rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà lobìnrin tára rè ò kò sí ní tó tábà ti rí nọ́ọ̀sì àbí dókítà obìnrin tó lè sọrú oògùn tí ó lò fún kèfèrí ó lè dá lóhùn ọkùnrin ó lè àtẹ́ǹdè sóbìnrin lóògbà tábà ti rí obìnrin tó lè ṣe iṣẹ́ àárín ẹnu àwọn àáfàá oko alájàwaz mudawat alkafir lórí pé kò sí ní tó burú kèfèrí ó lè lo oògùn fúnni ó lè tọ́jú mùsùlùmí tí ń sàmódì tara rẹ̀ ọ̀yá ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o ìdàkà ni àmìínàn táyé pé dókítà ó bá jẹ́ ní tá a lè fẹ̀mí fàyà balẹ̀ lé lórí tọ́jà ń tó ní àmàánà kò sí tó burú ó lè tọ́jú ẹ̀ńtara rẹ̀ ọ̀yá tó mùsùlùmí wa ala jawaz mudawati rajuli lil mar'a bákan náà ẹnu àwọn àáfàá tún kò lórí pé kò sí ní tó burú bá a bá ti rí obìnrin dókítà ọkùnrin òun náà lè tọ́jú obìnrin tára rẹ̀ ọ̀yá wal mar'atu lir rajuli bẹ́ẹ̀ náà tá a bá rí dókítà ọkùnrin dókítà obìnrin òun náà lè tọ́jú ẹni tára rẹ̀ ọ̀yá tọ́jú ọkùnrin fi hali darura ní pàtàkì jùlọ nígbà tí làlórí tó bá dé nígbà tí ó bá di pé nǹkan bá fẹ́ yíwọ́ tá àti ẹ̀rí ẹni tó lè tọ́jú rẹ̀ sonírò ṣe sí báwọn kóbìnrin náà kọ̀ yà dá lóhùn kò ṣe nǹkan kan o kí lè rí lórí àwọn tá a kalẹ̀ ẹ̀rí ẹ̀ ni pé òjíṣẹ́ aláwọn ọba sallallahu alayhi wa sallam istakhdama ba'dal mushrikin anabi gan ó lo àwọn apá kan náà àwọn ọ̀ṣẹbọ níbi àwọn apá kan tó jẹ mọ́ ẹ̀sìn nígbà ò sí mùsùlùmí tó kátó láti yanjú ẹ̀ anabi lọ ẹ̀tọ́ yẹn ni pé káà náà nìsáwù sọ̀hábà àwọn obìnrin tẹ́jà àwọn ìyàwó àwọn sàábé àwọn obìnrin tá a wí yudawi nàlìjára àfírí jihad tí wọ́n bá tẹ̀lé àwọn mùsùlùmí lọ sójú ogun àwọn tí wọ́n bá fara gbọgbẹ́ nínú àwọn tí wọ́n jọkùnrin wọn a máa tọ́jú wọn kódà nígbà ayé ànábì gan sallallahu alayhi wa níta fẹ́ fàyọ nínú àtótónu ni pé kò sí ní tó burú dókítà tó jẹ́ kèfèrí ó lè tọ́jú mùsùlùmí tára rẹ̀ ò kódà ọkùnrin tó jẹ́ mùsùlùmí tó jẹ́ dókítà tá a bá rí obìnrin òun náà lè tọ́jú obìnrin tára rẹ̀ ò yá lóńgbà tá a bá ti rí obìnrin mọ́ tá a bá ti lè rí ọkùnrin tó jẹ́ mùsùlùmí òun náà ní dókítà tí ó tọ́jú mùsùlùmí obìnrin dókítà obìnrin yóò tọ́jú obìnrin tára rẹ̀ ò eléyìí gangan òun ìpìlẹ̀ lọ́rẹ̀ náà bákan náà tó ni pé jawaz itikhadil mahajiri asihiyya kò sí ní tó burú táwọn kan bá mẹ tó ṣe pé ara wọn ò yá àrùn tí wá ń ṣe wọn àrùn tí máa ń ràn ni irú àwọn báwọn ọ̀dà àpọ̀ kákun àjọ sáàyè kan láàyè ọ̀tọ̀ kó máa jẹ́ pé àrùn tó mú wọn tí máa ń ràn wọn ò fi kó bá ẹlòmíì ní àwọn tó ṣe pé irú àrùn báwọn tí ò ṣe yẹn ni pé à ń kó ní ẹ̀bólà à ń kó pamọ́ sábàlá abìkan àsínú àwọn ẹ̀kọ́ tí Islam tó ti kọ́ wá síwájú àsínlọ́wà yẹn ni pé ẹ̀ńtàrùn tí máa ń ràn ẹni tó bá mú irú ẹni báwọn ààyè ọ̀tọ̀ ńlá kó wọn sí kó má jẹ́ pé yóò kó tiẹ̀ bá àwọn tó ṣe pé rárun tí ò sí lára wọn òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam anábì máa kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa ni wípé bíyàn bá ń bẹ nílùú kan ìlú ibi téèyàn wà àrùn tí máa ń ràn tó bá jẹ́ kó bá ń ṣẹlẹ̀ nírò ló bá ń anabi jẹ́ àmọ̀ wípé ọ̀ gbọ́dọ̀ fi rúùlù báwọn ọ̀ gbọ́dọ̀ fi bẹ̀tọ̀ bá ń bẹ́ńbẹ́ bákan náà ọ̀ gbọ́dọ̀ lọ sí rúùlù báwọn lóògbà tó bá ti gbọ́ pé àrùn ti máa ń ràn ọba ń bẹ nínú rúùlù báwọn. lápèjúwe àwọn ìlú tí ń bẹ nílẹ̀ adúláwọ̀ bíi ilẹ̀ Guinea lápèjúwe Ebola kò tí ì kásẹ̀ ńlẹ̀ níbẹ̀ abiyaná ọba subhanahu wa ta'ala ọlọ́njẹ́ kásẹ̀ ńlẹ̀ ńbẹ́ o ọlọ́ba ní fún wọn bá ní fún wọn bututu sọ̀rọ̀ ọba tó kápá rẹ̀ kí wọ́n gbádùn ní bí wọn ò ti ẹ lo oògùn ọlọ́ba ní fúnlẹ́ láàfin ẹ lọ́ba tó mú kó nàìjíríà bá ní mú kó làwọn àlù tí ọba sẹ́kù sí náà ẹni pílà rẹ̀ kọ́tà níbi kan ni pé ìlú kan tó ọba gbọ́n pa rẹ̀ pé tọ́ àrùn tí máa ń ràn ọ́ nbẹ́nbẹ́ má wulẹ̀ lọ́ọ̀bẹ̀ bí bá sì ń bẹ́ nù lò tọ́ wa ànábì ní ká má kó nbẹ́ ẹ jẹ́ àgbọ̀ wọ̀lásítọ̀n bíyà fàlàtà àbètò àléyà anábì ní èyíkéyìí ìlú tó bá jẹ́ pé àrùn tọ́hún ni àrùn tí máa ń ràn àrùn tí máa ń kárí ẹni tí máa ń bẹ nínú òdùbà tó yẹ pé àrùn ń bá ṣẹlẹ̀ nínú ìlú kan tẹ́sí ń bẹ ń lòun fàlàtà àkùrùjù ẹ má jáde kó ń bẹ o. àìlẹ́kọ̀ọ́ ìyé arákùnrin tó wá sólédè wa nàìjíríà táyipọ́ bá gbọ́ àgbọ́yé ẹ̀kọ́ ìní kò ní í wá kó tó wá kó àwa lórílẹ̀ wa ń bí ẹni pé à ń láti lẹ́kọ̀ọ́ tó jìndò nípa Islam anabi tí wọ́n sọ pé wàá ìdá wọ́kàn àbí arudin tí máa ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú kan ẹ gbọ́dọ̀ lọ́ọ́bẹ̀ o tẹ́ ẹ bá ti sí ń bẹ̀ ẹni pé kó máa jẹ́ pé irú àrùn báwọn kó máa jẹ́ pé yọ̀ọ̀ràn yín ẹni pé náà àwọn ẹ̀kọ́ èyí tí Islam kọ́ ni pé àwọn katárùn kan tó bá mú táyé pé àrùn ó jẹ́ àrùn tí máa ń ràn irúfẹ́ àwọn báwọn wọ́n fẹ́ ká ṣe wọ́n lọ́jọ́ sáàyè ibì kan kó máa jẹ́ pé yín tó mú wọn yóò ràn ẹlòmíì bó tilẹ̀ pé bí ọba ràn náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òní yóò fi ràn ẹni tó lọ́wọ́ bọ̀ ọba kákọ́ra pé yóò mú kódà bí wọ́n jọ ń jẹ bí wọ́n jọ mu kò mà sí ní mú onítọ̀hún ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà kálíbà dènà rẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ pé á jìnà sí i nínú àwọn ẹ̀kọ́ etí ó pọn dandan fún ẹ̀ńtara rẹ̀ ọ̀yá tàbí ojúṣe wa láti ṣe fẹ́ ẹ̀ńtara rẹ̀ ọ̀yá wòjú òbu àyà ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá ó pọn dandan fún rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó gbọ́ para rẹ̀ ọ̀yá kó lọ ṣe àbẹ̀wò rẹ̀. nínú hadith òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi wasallam sọ pé at'imul ja'iya wa'udul marid àwọn tí bí ń pa àwọn tí wọn ò rí jẹ anábì ní ẹ jíjẹ fún wọn ẹ mímu fún wọn wa'udul marid gbogbo àwọn tára wọn ọ̀yá ẹ lọ́ máa ṣe àbẹ̀wò wọn nínú ilé ni lọ́sípítù ni anábì ní ẹ ṣàbẹ̀wò wọn wàfó kò ẹni tí ń bẹ nígbèkùn ẹrú anabi ni ẹ gbìyànjú ẹ túlẹ̀ àdìfì imam bukhari ńlọgbà wá wọ́n yustahabu lahu ọ wá dà á pọ̀ tó bá lọ ṣe àbẹ̀wò ẹ̀ńtara rẹ̀ ọ̀yá ṣe àdúrà fún àwọn àdúrà tá a ṣe lẹ́ẹ̀kan ń ṣe fún allahumma rabban nas adhibil basa washfi anta shafi la shifa illa shifauka shifaan la yughadiru ṣàdúrà fún bóyì tún wọ̀ ọ́ lè sọ wípé allahumma afi fi badanihi Allahumma aafi fi sam'ihi Allahumma aafi fi basarihi la ilaha illa ant lọ́la àwọn àdúrà tá a lè ṣe láti fi béèrè ìwòsàn fún ẹ̀ńtara rẹ̀ ọ̀yá ònu. ó tún wá dà á pọ̀ tó bá dọ́dọ̀ ẹ̀ńtara rẹ̀ ọ̀yá má pẹ́ pọ̀ tó fi dìde lọ́dọ̀ rẹ̀ ó lè fẹ́ sùn bí àwọn òkùnkùn tí a fún ọ lásìkò tó yẹ kó sùn tó bá ti à ń bá rojọ́ pọ̀ òórùn ọ̀bà lójú rẹ̀ kò ní láǹfààní láti sùn mọ́ ẹ̀ńpẹ́ tó bá ti dọ́dọ̀ ẹ̀ńtara rẹ̀ ọ̀yá ìṣẹ́jú péréte ẹni olùlọ́dọ̀ rẹ̀ kó o sì dé ṣàdúrà fún bẹ́lọ́n fún ṣùgbọ́n wàá rán létí sọ ti kírun. bó tilẹ̀ pé ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá a rí ọ̀yá àwọn tí a ń dúró tì í àbáwọn tí a lọ ṣe àbẹ̀wò rẹ̀ ẹnìkan kè é rántí béèrè pé sọ ti kírun ṣùgbọ́n a máa ń béèrè wípé bò ní tí a jẹun dáadáa tí a sì lògùn wọn ìbò lára wọn ṣe rí à irun lọ́lọ́wọ́ ọkọ bẹ́ẹ̀ lọ́jọ́ wa wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá àárẹ̀ ń o lè jẹ́ tọ́lọ́jọ́ kò sí ètò kò sí ní tòsí kò sí ìtọ́lọ́wọ́n bó o lè fi tí o lè fi ṣe ara ń gbogbo nǹkan pátápátá lọ́dọ̀ ọlọ́run ábílẹ̀ rẹ̀ rún torí pé rún wọn ọkọ yẹ̀wò nínú sẹ́rẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá so ti kírun àbọ̀ òsì kíá ẹ̀yin òtútù ní kò jẹ́ nílé sàlùwàlà ṣètáyà máa mu ẹ̀yin lè dìde kírun ní bọ́ọ̀ bá lè dìde jókòó ẹ̀yin ìjókòó náà ń tún máa gbọ̀n fẹ̀gbẹ́ rẹ̀ filélẹ̀ so irun ọkàn pápọ̀ ẹ̀ńtara rẹ̀ ọ̀yà ńlá ti máa rán létí ṣó o ti kírun bá a ṣe ń béèrè lọ rẹ̀ pé ṣó o ti lo oògùn sọ jẹun bẹ́ẹ̀ náà nìkan máa béèrè pé ǹjẹ́ o ti lo oògùn tó bá rẹ̀ ẹ̀ńtara rẹ̀ ọ̀yà tó bá béèrè irú ń tó mu tó bá sọ irú ń tó mu tán kódà kó a sọ pé ah ṣé n tó mú ọnu ńlọpẹ ní báyìí ńlọpẹ ní báyìí ńlọpẹ ní báyìí ńlọpẹ ní báyìí ah, ọ̀pọ̀ náà ṣàyè ọ̀pá sórí ibùsùn àwọn tó mú tí ń lálàáfíà ńlọ sọ pé ah ṣé n tó mú ọkọ̀ tí ẹ̀jú bá ń lọ ah, ọmọ ẹni báyìí ara rẹ̀ yá ọmọ ẹni báyìí ara rẹ̀ yá ọmọ ẹni báyìí àwọn tó yẹ kọ́ sọnù bó bá ń sọta láwọ̀ kọ́ fún ọ̀fẹ́ pò ń gàngàn lápá ayé nu báàrẹ̀ ń ṣẹlẹ̀ wù kó tóbi tó nítorí ọkà sọ fún ni pé tọ́húr insha allah tọ́húr láàbàs insha allah ah ojú rẹ̀ tí ró ní bẹ́ẹ̀nbẹ́ kò síkú lójú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ó kúkú gbádùn ọ́ làlàáfíà àwọn gbólóhùn tó dáa tá a máa ń wí fẹ́ntara rẹ̀ ọ̀bá yá ó bákan náà ẹ̀ntara rẹ̀ ọ̀yá tawari wípé àárẹ̀ ń ìsàngbodò ń gbọ́lọ́ sí ni lójoojúmọ́ kàkàkíwé àgbọn rẹ̀ ọ̀dẹ̀ líle ló tún le tọrọ bá ti á dàbà hàn á wà ní kọ́ máa dábà dáadáa sọ́lọ̀ àbátọ́dá tí ó sọ́lọ̀ ni wípé ọlọ́run ò lè fìyà jẹ mí ọlọ́run ó kẹ́ mi ni yóò ṣe mí lẹ́kan náà tí ó wà lójà ní onídẹ̀ra ni bí yẹn bá ń ṣẹ̀ mí lọ́wọ́ abala khawf lẹ́ẹ̀kẹ́yìn ọ̀gbọ́lá fún pé ee ọlọ́run mà róró ìyá ọlọ́run mà lágbára abala tó yẹ kéèyàn máa gbọ́lá fún un téèyàn bá ń sẹ̀mí lọ́wọ́ téèyàn máa gbọ́lá fún jù ṣùgbọ́n tó bá ti ń dojú kú bọ̀ wá abala tí a fẹ́ ká gbọ́lá fún jù ni pé abala ìran kan àánú àti kí ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú ògo ọlọ́run bá tó bá ní ìjókòó tí ó ń bọ̀ á tún máa tẹ̀síwájú lágbára ọlọ́run bá níta ń sọ̀rọ̀ lórí rẹ̀ ni pé ẹ̀ ń tára rẹ̀ ọ̀yá ìdájọ́ tọrọ ma ojúṣe rẹ̀ ojúṣe tí a náà ṣe ń tára rẹ̀ ọ̀dá láti gbà tára rẹ̀ ò ti dá tí èdìgbà tí yóò ju awà sílẹ̀ tẹ̀mí ọ̀bọ̀ lára rẹ̀ abẹ́láwọn bá subhanahu wa ta'ala wọn tára wọn ọ̀dà ọlọ́run fún ọlọ́láàfíà ara ẹ̀ǹtí mẹ́ńlé ẹ̀ǹtí mẹ́ńlé wòsàn ọlọ́mọdé fún ọlọ́láàfíà ara ẹ̀ǹtó gba dókítà ẹ̀ǹtí ń lo àgbo ọlọ́mọdé fún ọlọ́láàfíà ara gbogbo ògì ara ẹni kọ̀ọ̀kan wọn náà àlàáfíà tó péye ọlọ́run fi tàwa lọ́rẹ̀ o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar